abẹ́ ẹ̀gbọ́ ètò ṣẹlẹ̀ ní bága èèó àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jókòó jẹ́jẹ́ ẹ rí àjàgbé ejò tó sọ̀jánu nù ṣe é gbọ́yè tó pa lára wọn sáwọn òbí yẹn pinnu ẹkún tẹ́lẹ̀ yéè. nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn ẹnikẹ́ni tó bá ṣẹlẹ̀ sí onítọ̀hún ló kàn án èèó yorùbá táwọn tàfiyèsí tí yorùbá sọ̀rọ̀ tí wọ́n bá fòwe là díẹ̀ gbogbo ohun tó bá rú ni lójú àwa ayé ni kòròkò nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn ẹni tó bá kàn lọ́mọ ni bí gbogbo ènìyàn bá wòran ọ̀rọ̀ tó ní kálukú wòran ọ̀rọ̀ tán tó fọwọ́ lẹ́rán béèyàn bá ti ṣẹ́ gègé ọ̀tẹ̀ kó sì yọta káyín kúrò ńbẹ̀ ẹ kú dédé wòyí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ohùn yìí gbogbo abiyamọ ẹ ò ní fojú sunkún ọmọ lórúkọ olúwa òòrùn ọdún yìí fẹ́ wọ̀ a ò ní bòòrùn ọdún yìí wọ̀ ẹ bá mi share program yìí eight times ẹ bá ń share rẹ̀ eight times péré torí mi ò ní pẹ́ mo ní wàá béèrè lọ́wọ́ ẹ pé hmm, níbo lọmọ rẹ wà níbo lọmọ rẹ wà òórùn ọdún yìí máa ń parí lọ làálàá kòókòó jàǹjàǹ àádáàádáà nú ayé. No ọmọ tí a kọ́ ṣé kò lè gbélé tá a bá fi gbogbo agbára ṣiṣẹ́ kó gbé ta ńbo lọmọ rẹ wà èèwò àwọn ibi tí wọn ó ti bá ọmọ ẹlòmíín bi tí ojú ọjọ́ kù sí kìí ṣe ibi tí kò ní padà pa òbí lẹ́kún olórin yẹn ni. Yani, ọmọ tí bàbá bí tó wá gún bàbá ẹ̀ lọ́bẹ ó ní kò jẹ̀bi ẹjẹ́ afura ọmọ tí bàbá bí ò ní hùwà ìpè ọmọ rẹ̀ ń mu gbó ó ń gbin gbó èèwò ó tún ń ta gbó ó wá jẹ́ best friend rẹ̀ lólógògóró èyí <laughs> ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ibì kan ọ̀pọ̀lọpọ̀ òbí ò lè fọwọ́ sọ̀yà pé ibi báyìí lọmọ ń wà wọ́n lọmọ ẹ wà ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ẹ rò pé ó wà nílé ìwé gíga èèó ẹlòmíì ti fò bíi stéètì mẹ́rin síbi tí ìyá àti bàbá ẹ rò pọ̀ wà tẹ́ bá rówó tọmọ nílé ìwé sẹ́yìn yẹ̀ wọ́n wò ṣe ń béèrè wọn èé o ṣe ń jẹ́ kán mọ̀ ọmọ ẹni tí wọ́n ń ṣe ṣé wọ́n rántí ilé tí wọ́n ti jáde ọmọ secondary school ó ti ń yàdáyọ̀bẹ òun náà ti ń ní onídè lọ́wọ́ secondary kíní ọ̀hún ràn mọ̀ ó ń lọ pámárì ọwọ́ yọ̀bọ̀kẹ́ tí ìjọba orílẹ̀-èdè yìí fi mú ètò ẹ̀kọ́ ọlọ́run má jẹ́ ká gbin gbòǹgbò tó burú ju gbókò lọ forílẹ̀-èdè yìí lẹ́yìn ìwọ́ ọ̀la gbogbo àwọn ọmọ tí ń fẹsẹ̀ gbá títì kiri tí wọ́n tí wọ́n sọra wọn di jàǹdùkú ọ̀sán gan àwọn ọmọ tí ò tíì tí ò tí tẹ́yìn ò tiẹ̀ létí sọ pé ah, ah, eléyìí ó ti yọ lójú ara táwọn náà ti wá di kánú tán ti ń jábẹ̀ tàbádẹ̀ wí wá ní ah, ìtẹ̀sán náà ti pọ̀ ju jàre ẹ̀yin ilẹ̀ ẹ má wí bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ náà ni díẹ̀díẹ̀ náà ni ẹ jọ ọmọ ọdún mélòó lọmọ tí ń wọ sẹ́kọ́ndírì ọmọ ọdún mélòó èèw nígbà kan iléèwé gíga ni wàá ta ni ó mú mi wà so nísìn bí tíṣà bá ń sọ̀rọ̀ ọmọ sẹ́ńkọ́ndírì àníkọ́gbẹ́nu ẹ̀ lọ́wọ́ ẹ̀ fún mbéèdì gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi ọmọ yín sí ilé ẹ̀kọ́ kí náà ń pa àwọn eléyìí náà o o àìkàwé mà fi mí ṣe nǹkan o àwọn ọmọ tí àwọn ọmọ tí àwọn ọmọ wà nílé táwọn ọmọ tí àti bàbá wọn <laughs> tí nǹkan kan ò ní ṣe màmá tí nǹkan kan ò ní ṣe dádì <laughs> téèyàn ní kọ́ máa wọ́n kàn déédéé kọ́ máa rè kàwé ń bì kan kí là ń pè nílẹ̀ Yorùbá yìí o. irọ́ boarding house lẹ́yìn alákọ̀wé ń pè ó lóko tí Yorùbá ń pè àwọn ọmọ tí wọ́n máa ń gbé irọ́ jẹ́lé ó sinmi ni ọmọ nọ́sírì irú àwọn ọmọ màmá rẹ̀ yẹn náà ń pè ń jẹ́lé ó sinmi má fẹ́ jọ́gbọ́n lẹ́nu o kí náà ń pe àwọn ọmọ ìlédè yorùbá o àwọn ọmọ tí ìyá wọn wà nílé tí ìyá wọn àti bàbá wọn pọ̀ pọ̀ pé ọ̀yá gbogbo owó tá a rí o ọ̀yá ń gbà oṣù mẹ́ta tó bá parí táàmù ni o tó wálé tí tí nǹkan kan ò ṣe ìyá tí ò ṣe bàbá tí wọ́n kàn déédéé mú ọmọ ìrúbo rẹ bí bí ọmọ bí ọmọ bí ọmọ ọdún mẹ́fà bí ọmọ bí ọmọ ọdún márùn-ún tí wọ́n ní kọ́ máa lọ rè dáa kádàrá rẹ̀ ṣe nílé akẹ́kọ̀ọ́ inú ọgbà àwọn akẹ́kọ̀ọ́ tí ń gbénú ọgbà òkè yorùbá náà mu gbogbo ẹ̀yin tẹ́ ẹ ló lọ tẹ́ ẹ ti fọmọ sí boarding house sẹ́yìn yẹ̀ wọ́n wò ń bo lọ́mọ ẹ wà trust tẹ́lòmíì ní nínú house house mistress house master ó fẹ́ ju trust tó nínú ọlọ́run lọ ẹ wo bí mo ti bá wọn fi ọmọ sí boarding house rí àwọn àrírí ìpè mi personally lórí fífi ọmọ sí iléèwé àgbénú ọgbà kàwé mo ń bọ̀ wá sọ fún wa tó ra alẹ́ kọ̀ọ̀kan ń bẹ̀ ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ tó kọ̀ ẹ̀kọ́ tá a lè kọ́ ọ̀pọ̀ ń bẹ mi ò ní ẹni tí sẹ́bà kó ń papá mọ́ra ìyàwó àtọkọ mi ò ní ká má fọmọ wọn síbi tó bá wù wọn ṣùgbọ́n sẹ́ ń yẹ̀ wọ́n wò ṣe ń béèrè wọn ọmọ wẹ̀ ọmọ ọ̀wẹ̀ ọmọ fẹ́ ọ̀nà ọ̀fọ́nú kò sí ní tó ka àwọn iléèwé kan káwọn sá ti gbowó gọbọi ẹ̀rí mọ̀nsẹ́lẹ̀kẹ̀ owó tí dẹ́rù bòsì wọ́n sì gbowó yìí wọ́n gbowó oúnjẹ wọn àní fọmọ lóúnjẹ èèó sùkúù tiwọn ni gbogbo nǹkan ti í sọnù bẹ́ẹ̀ ra síbí fọ́mọ lónìí ẹ̀ ní rí mọ́ èmi ọ̀wá mọ́ o ẹni tí wà ń jí sí bíi stúdẹ́ǹtì kọ́tlẹ́rì bí ṣe ń sọnù àmọ́ so àwọn àtúpalẹ̀ ọ̀rọ̀ kan bẹ tá a gbọ́dọ̀ ṣe fúnra wa ṣùgbọ́n ẹ jẹ́ ń fi ta lẹ́yìn ẹ jẹ́ ń kọ́ gbàdúrà ọ̀rọ̀ ti fẹ́ máa gbé mi ń kùn bẹ́ẹ̀ mo ní àwọn nǹkan kan tí mo tún gbọ́dọ̀ lọ ṣe ọlọ́run ìbà rẹ o ọlọ́run ìbà rẹ o bá mi ṣí ẹ program eight times ṣí ààrẹ nígbà mẹ́jọ gbogbo ẹ̀yin tí ọmọ yín wà níbi tó ti ń pa yín lẹ́kún lọ́wọ́lọ́wọ́ báyìí agbára ńlá tó tẹ orí òkè ìdó kọ́ba yín fa ọmọ yín jáde gbogbo ẹ̀yin tí olóore yín wà láhàámọ́ lórúkọ jésù olùgbàlà àánú kó gbé olóore yín jáde láhàámọ́ ẹ mi sa ẹ mi mà kò sí òbí tó lè dọ́mọ tọ́ olùkọ́ tó lè wo ọmọ yẹ̀ ò sí bíbélì wí pé bí kò bá ṣe pé olúwa kọ́ ilé náà àwọn tó kọ́ ṣe lásán a kọ́ pé a ó kọ́ irú ọmọ mi láti ọ̀run wá àlàáfíà wọn ó sì pọ̀ òórùn ọdún yìí fẹ́ lọ wọ̀ ọmọ rí ò kàgbákò àdúrà kan mọ̀ wá sí mo mọ̀ ẹ́ ní kẹ́ ẹ mọ̀ sàmí onímọ̀mọ̀ tó fẹ́ ṣe yìí wípé lórúkọ Jésù ò ní ṣubú dànù ẹni tí ó da ti ẹnu kò ní ìdálé ọ lórí abẹ́ ẹ̀gbọ́n ètò ṣẹlẹ̀ ní bága èèó àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jòkó jẹ́jẹ́ ẹ rí àjàgbé ejò tó sọ̀jánu nù ṣe é gbọ́yè tó pa lára wọn sáwọn òbí yẹn pinnu ẹkún tẹ́lẹ̀ yéè lórúkọ jésù ẹkún tíjọba òkùnkùn pinnu fún ẹ lọ́dún yìí májẹ̀mú ìpè kó bá ń káńsù ẹ̀ ẹkún ò ní kàn ọ́ ẹ máa ṣe àmì bá mi ṣe program yìí eight times onígbọ̀wọ́ tí máa jẹ́ kí ẹkún ó di ẹ̀rín kí bànújí ó dayọ̀ òòrùn ọdún fẹ́ lọ wọ̀ kó dìde sọ̀rọ̀ ẹ̀ ó dẹ̀ máa rí àánú gbà ẹ gbọ́ mi sà. ẹgbọ́n mi mà yorùbá ní ọwọ́ lọ́wọ́ kọ́kọ́rọ́ kì í fi kọ́gi ìgbẹ́ èèyàn ní fi kọ́ lọ́rùn owó téèyàn bá ná lórí ọmọ tó bá fùná lówó tó níyì gbogbo agbára tó sọ pé ànádànù ló máa ná lórí ọmọ ẹ lórúkọ jésù kó gbiná ọmọ rí ọ ọmọ rí ọ yanjú ọmọ mi ọ ọmọ tèmi náà yanjú ẹ gbọ́ o gbogbo àwọn tó fẹ́ lu ẹ̀jẹ̀. gbogbo àwọn agbára tó fẹ́ mu ẹ̀jẹ̀ gbogbo àwọn afẹ̀jẹ̀rúbọ tí wọ́n ń lépa ọmọ ológo kán mọ́ bá àwọnú twenty twenty two láti dá wọn lóró lórúkọ jésù olúwa wọn ní mọ bí ọmọ ẹ wà wọn ní mọ bí ọmọ mi wà ààbò kò dájú olúwa tó mọ bí ọmọ gbogbo wa wà òun la láàbò nílẹ̀ gósẹ́nì kó dáàbò bò wá kára àánú gbà bẹ́ẹ̀ ló máa rí ní orúkọ jésù kristi olúwa wa àmín èèó gbogbo ọmọ aláṣeyọrí ní alẹ́ nírọ̀lẹ́ um, sátọ̀dẹ̀ ẹ jẹ́ á tètè dé nítorí ìrì èdìdí lolúwa ní ká fi gbàdúà ní àkùtùkùtù àárọ̀ lọ́jọ́ sunday aago mẹ́rin àárọ̀ ní àdúrà yẹn. Um, à ń bọ̀ ní tìrẹ gbogbo ẹ̀yin tèmi ní tìrẹ gbogbo ẹ̀yin tèmi ní gbogbo agbègbè sùúrù lérè nǹkan kan bẹ́ẹ̀ yẹn ìsọlọ à ń bọ̀ ní tìrẹ lọ́jọ́ Sunday lọ́dọ̀ bá mi kọ́lájọ èèó bólúwa ti ń bẹ àti bẹ́ẹ̀ mi ẹ ti ń bẹ láàyè ibi òní báwa ẹ bá fọ́lọ̀ péjì Moses Kasali ògo agbọ́jésù one kẹ́ ẹ bá wa láìkì ẹ̀ bá ń ṣe programu yìí fún èèyàn mẹ́jọ ṣe ẹ̀ eight times lórúkọ Jésù ibi òní mọ bí ọ wà ẹ ò ẹjẹ́ á mójútó àwọn ọmọ wa o ọdún parí lọ o ẹjẹ́ á máa yẹ̀ wọ́n wò lórúkọ Jésù ẹni tí òfò ti ṣe kò ní padà fi òfò ṣe wá WhatsApp number, yẹn oní àlẹ́ lè pè wá sí zero zero two four two four one three seven three gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi share program yìí ọwọ́ tó ṣe àmì tó kọ́mẹ̀ǹtì ọwọ́ tó tẹ lọ́ọ̀fù ọwọ́ tó tẹ láìkì ẹ ò ní gbọ́mọ sí i twenty nine thirty thirty one crossover night orí òkè ilá ti ṣe nǹkan ò ní ṣe wá ó kọjá rádaràda ó dàbọ̀. thank you